الرواية فذكرت ذلك لابن عمر قال ما هي قلت كذا وكذا قال ليست هذه من الكبائر هن تسع الاشراك بالله وقتل نسمه والفرار من الزحف وقتل المحصنه واكل الربا واكل مال اليتيم يتيم والحاد في المسجد والذي يستسخر وبكاء الوالدين من العقود قال لي ابن عمر أتفرق النار وتحب أن تدخل الجنة قلت إي والله قال أحي والدك قلت عندي أمي قال فوالله لو ألنت لها الكلام وأطعمتها الطعام لتدخلن الجنة ما ما اجتنبت الكبائر ما اجتنبت ما اجتنبت ما اجتنبت الكبائر الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نيدان لك واتسواج من التراي أتبير لولي حديثي بيت ابن عمر رضي الله عنهما تتني الكبائر mẹsàn án ni wọn ṣùgbọ́n nǹkan tí wọ́n dá lẹ́sẹ̀ tó rò pé ń bẹ nínú àwọn nla ńláńlá kìí ṣọ̀kan nínú wọn. a ti sọ pé Ibn Umar ìgbà tí wọ́n àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó ṣẹ́ wọn máa sórí mẹ́sàn-án kí pé ń tó gbà lérò ni pé lẹ́yìn nǹkan mẹ́sàn-án yìí kò tún sí gidigidi àwọn wọn ti ṣe tíra lọ́lọ́kan jọ̀kan lórí àwọn ẹ̀sìn ńláńlá kí ni ẹ̀sìn ńlá gẹ́gẹ́ bá alukur'an ti ṣe tọ́ka sí tí súnà tọ́ka sí òun náà ni ẹ̀ṣẹ̀ tó ṣe pé ọlọ́run ẹlẹ́dàá wa ṣe lérí yà fún gbogbo ẹni tó bá ṣe irú rẹ̀ pé ọ̀wọ́ náà lápèjú rẹ̀ àbí kí ọlọ́run ọba kó láàánú ẹni tó bá ṣe bẹ́ẹ̀ àbí kó sọ kó ń bínú sẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ sògbógbóró àwọn ẹ̀ṣẹ̀ báyìí ni wọ́n máa ń pè ní kaba'ir adh-dhunub àwọn èyí tó sì wá bẹ́ẹ̀ táwọn olùmọ̀ kójọ tó yẹ pé báyà Qur'an àbí sunna ló tọ́ka sí wọ́n pọ̀ jọjọ ẹsẹ̀ rí al-Imam Shamsuddin al-Zahabi nínú tírà àwọn al-kaba'ir wọ́n kó púpọ̀ púpọ̀ púpọ̀ jọ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá báyìí ṣùgbọ́n àwọn olùmọ̀ tó tún dé lẹ́yìn wọn àwọn tó fẹ́ lójú jù bẹ́ẹ̀ lọ pé àwọn nǹkan tó pọ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tó ṣe pé Az-Zahabi kò fi sínú tírà rẹ̀ kí la gbà lérò ni pé kìí ṣe mẹ́sàn-án péré làwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ṣùgbọ́n mẹ́sàn-án ní Ibn Umar ló fẹ́ tọ́ka sí níbí báyìí alákọ̀ọ́kọ́ al-ishraku ṣíṣe ẹbọ sọ́lọ̀ fífi nǹkan kan ṣorogún pẹ̀lú Allah nínú jíjẹ ọlọ́run tá a gbọ́dọ̀ sìn ìwọ ọlọ́run lórí wa an na'budahu wa la nushrika bihi shay'an wọn náà ní ká máa sìn lónìí kan ká máa sì fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn ìwọ rẹ̀ yìí ẹnikẹ́ni tó bá fi lè gbé ńtọ́jẹ́tọ̀ ọlọ́run tó gbé lọ bẹ́ẹ̀ lómi ó ti ṣe ọlọ́run bẹ ẹlẹ́dàá wa lẹ́sẹ̀ ńlá ètò burú jù tó fọ́jú pọ̀ jù nínú àwọn ẹ̀ṣẹ̀ ó náà ní ash-shirku billah ọlọ́run ẹlẹ́dàá wa ó ti fi hàn wá ipò gangan làbòsí ńlá ya bunayya la tushrik billah inna ash-shirka la dhulmun gẹ́gẹ́ bí Luqman hakim bó ti ṣe sọ fọ́ọ̀mà rẹ̀ wọ́n á máa mí má ti ṣẹbọ sọ́lọ́run o torí ìṣẹbọ sọlọ mo búra pípò ńlábòsí ńlá torí kí ni wọn ń pè lábòsí wad'u shay fi ghayri mahallihi káfíń kẹsàyè tí èsì tiẹ̀ ni wọn ń pè lábòsí bí kéèyàn mú fìlànà ìsìn kó fi dé bàjẹ́ kó kó bàtà kó kó sórí eléyìí náà ń pè lábòsí ẹni tó ṣẹbọ sọlọ ó ti ṣe àbòsí ńlá lè má dá nítorí pé ó mú un tó jẹ́ ti Allah ọlọgbẹ bẹ́ẹ̀ lómi ti ṣe Allah àbòsí ńlá gidigidi lélẹyìí nítorí pé ńgbà tó fẹ́ ṣàbòsí yẹn o tún ṣe ságbọn Allah àbòsí ńlá ni náà ló fà á ló fi jẹ́ pọ́lọ́ ní òun ní foríjì ẹni tó bá kú lórí pé ó fi nǹkan kan sorogún sùn wọn lọ́n nínú ìjọsìn inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha' ومن يشرك بالله فقد افترى إثما عظيما ọlọ́run ní òun ní forí jẹ́ nìkan lórí pé ó ṣẹbọ sóhun allah ó sì bá bẹ́ẹ̀ kú láì túbà ṣùgbọ́n bá gbé ẹ̀ṣẹ̀ míì téèyàn ṣẹ̀ tó sì bá bẹ́ẹ̀ kú láì túbà kò bá tó ìṣẹbọ sọ́lọ̀ ni ọlọ́run ó ṣàforíjì irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ fẹ́ni tó bá wù yàtọ̀ sí ìṣẹbọ sí nínú àyà mi. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا الله أبو نفور جانكا لولي قصب وسيولون توا بابك لا يتوبا شبان الله ما سافور جانسة إليه تي أبا كريسي إليه فاني توبا ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ti lé wá ṣẹbọ sọ́lọ̀ ó ti ṣìnà ní ìṣìnà eléyìí tó hàn ní ìṣìnà tó jìnà nínú ayé alákòókò faqad iftara ithman azima ó ti ṣe ẹ̀ṣẹ̀ ńlá eléyìí ó ti ṣìnà ní ìṣìnà eléyìí tó jìnà lọ́ńdà kù wọ́n sì wá ní ẹni tó yẹ pé yóò ṣẹ̀rú báyìí wọ́n ẹ̀rí ìṣẹ́bọsọ́nà kò sí tàbí ṣùgbọ́n ẹnìkan ò ní ṣe kọ́kàn rẹ̀ ọba lẹ̀ ẹnikẹ́ni tó bá sì ṣẹbọsọ́nà kò ní mánà torí ẹ alladhina amanu wa lam yalbisu imanahum bi-dhulm ulaika lahumul amnu wa hum muhtadun àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí wọn ò lú ìgbàgbọ́ wọn papọ̀ má àbòsí àbòsí ń bẹ̀yẹn onáàlẹ́bọ̀ọ́ ìfọ̀kànbalẹ̀ ó jẹ́ tiwọn àwọn ni ó sì jẹ́ni tó mọ̀nà yàtọ̀ sẹ́ni tó yẹ pé ó da lóru papọ̀ mọ́ sápà ó fi nǹkan kan sorogún pẹ̀lú Allah nínú ìjọsìn àti pé àwọn máa ba yọ gbogbo wa èèyàn gbogbo ní téèyàn yọ sọ dùtùbà ń tẹ́ lójijì ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين ọlọ́run ni a ti ránṣẹ́ sí wa ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bá a ti ránṣẹ́ sáwọn tó ti síwájú rẹ̀ nínú àwọn ànábì ọlọ́run pé tọ́ ọba lọ́ọ́ ṣẹbọ sọ́lọ́run ọba pínrín ni ọlọ́run ni mo búra pé gbogbo sẹ́ẹ̀ rẹ̀ ni ó bàjẹ́ ó sì jọ́kan nínú àwọn ẹni tó ṣòfò torí ẹ̀ ló ṣe jẹ́ pé wíwọ àlùjánnà gan èèwọ̀ ni lórí gbogbo ẹni tó bá kú lórí pé ń ṣẹbọ sí Allah nínú ọ̀rọ̀ tí anabi Isa alayhi salam tó bá àwọn èèyàn rẹ̀ sọ tọ́lọ̀ wọn bá sì sọ fún wa nínú al-Qur'an wọn náà ní kó sọ fún àwọn èèyàn rẹ̀ pé innahu man yushrik billah faqad harrama Allahu alayhi al-janna wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar ẹnikẹ́ni lágbájú ẹnikẹ́ni tó bá fi lè ṣẹbọ sọ́lọ̀ wọn bá. ọlọ́run ọba ti sàlìjánà lè wọ̀ fún iná ní ọ̀wọ̀ àwọn alábòsí òní ní aláràn nínú sábàbí tí ìṣẹ̀bọsọ́lọ́run tó fi jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá báyìí akóbánibání sẹ́jẹ́ amúniwọná nù rẹ̀ má náà ní pé àbòsí ńlá ni nítorí pé a gbé ẹ̀tọ́ ọlọ́run a lọ sí nígbà táwa náà sì wípé nítorí lè mú ni dání tí tó ń sin nǹkan míì tó yàtọ̀ sí Allah òun náà ní ká rí àrídájú àrígbámú wípé ẹlòmíì náà ó ní ipa kan tó náà kó nínú àti ṣẹ̀dá wa lábẹ́ aṣọ pẹ̀tọ̀ ìwà àtọ́lọ́ yẹn lọ pín ìjọsìn yìí àbí kò tiẹ̀ jẹ́ pé kèsì Allah ló dá wa nǹkan míì tó yàtọ̀ sí ló dá wa táfi wá gbé ìjọsìn wa táfi lọ gbé bá a. torí ẹ̀ ló ṣe jẹ́ pé àmọ̀ sọ pé kí ni dùn pèfèrè nínú kí ni pa lẹ́rìn ní ìwọ tó yẹ pé o ti fi nǹkan míì sorogún sí Allah kí ni dùn dáadáa wo ló rò kó ṣe kí ni rẹ sọlọ ṣíṣe ẹbọ sọlọ ó kárí mẹ́tẹ̀ẹ̀ta al-ishraku billah ó wà nù tawhid ar-rububiyyah ó wà nù tawhid al-uluhiyyah ó tún wà nù tawhid al-asma was-sifat lakin tí wọ́n bá ti wí nínú sharia tansarifu al-adhan ila tawhid al-ibadah tó bá ti sọ yìí pé ìṣẹbọ sọlọ má ṣẹbọ sọlọ ibi tí gbogbo ọpọlọ lọ ni má ṣẹbọ sọlọ nínú ìjọsìn

wọn àmà ṣẹbọ sí nínú àwọn orúkọ rẹ̀ eléyìí tó rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù bó tilẹ̀ jẹ́ pé wọ́n sọ pé ṣíṣẹbọ sí Allah nínú jíjẹ́ olúwa ìyẹn ni pé ṣírkù billah fi wọ́n ní nǹkan tí kò ṣẹlẹ̀ púpọ̀ kò ṣẹlẹ̀ púpọ̀ ni àfi irú ta rí lọ́dọ̀ bí àwọn alágbẹ̀rù gbọ́n rí torí pé gbogbo èèyàn náà mọ̀ pé kì í sẹlómìn lọ dáhùn torí ẹnìkan á sọ pé ẹnìkan àtọ́lọ́n lọ́jọ́ dáhùn ẹnìkan àtọ́lọ́n ní rọ̀ lọ́rọ̀ ẹnìkan àtọ́lọ́n ní rọ̀jò ẹnìkan àtọ́lọ́n ní mọ̀ dáadáa a'udhu sọ àyàfi ta rí lọ́dọ̀ rò Fir'aun alayhi la'natullah tí ń sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ náà ni irú nítòsílẹ̀ lọ́dọ̀ namorod nígbà tó lọ́n sọ pé alẹ́ tara ila alladhi hajja ibrahim fi rabbihi an ataahu allahu mọ́lk idh qala ibrahim rabbi alladhi yọ̀hìyẹ wa yumit qala ana uhyi wa ilé ìṣirkùn shirkun billahi fi rububiyyah màdánà bí ibrahim alayhi salam ti ọba. tọba namurudu sọ̀rọ̀ kọgbọ lọwọ bá gbọkọ máa sin lọ tí wọn jẹ anabi ibrahim níyà nípa pé olúwa mi tún wà tó yàtọ̀ sóun anabi ibrahim alayisalaam pé bẹ́ẹ̀ ni olúwa tọ́jọ́ dá gbogbo wa wọ́n ní mami wàá tàfi dààmú wọ́n ní ọ̀dà olúwa mi lọ́ba tí máa yé ni òun tí máa pa ni wọ́n ní ó ti bí nǹkan kan lọ́sùn èmi náà máa pa ẹ̀ máa máa yé yín bí kò sọ pé kò lọ mẹlẹ́wọ̀n méjì wá sí àti dájọ́ kú fún tẹ́lẹ̀ ẹgbẹ́lẹ́ yìí lórí kélé yọ padà lé ahyaytu hadha wa ha hadha mọ mẹlẹ́ yìí máa tẹ̀mí mo sì pẹ́ lẹ́yìn. Ànábì Ibrahim tó tún sọ iṣẹ́ mi nínú àwọn iṣẹ́ tó lọ́ máa ṣe tó dá alágara قال فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين àti bùlà lọ́lọ́run ti máa mú kó ràn ọ́ yọ ó sì máa mú wọ̀ láti bùwọ̀ ìwọ bá wa yọ láti bùwọ̀ ẹnu kẹfẹ́rí wọ̀wọ̀ tọwọ́ rẹ̀ jábọ̀ so irú àwọn alágbẹ̀rù gbárí àwọn aláìgbàgbọ́ bíi firawuna bíi namurudu irú wọn wọn ṣe ṣirkun billah kò sì sí bó ṣe ṣe ṣirkun billahi fi rububiyyah illa wa tushriku bihi fi uluhiyyah ẹnì kò ní ṣẹbọ sọ́lọ̀ nínú jíjọ́lúwa àbíkọ́ ṣẹbọ sí nínú jíjọ́sìn torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kúkú gbàgbọ́ wa so ó padà máa bọ nǹkan mi ó padà máa pe nǹkan mi yàtọ̀ sí Allah ilé ìbáyé wa ilé ìjẹba àwọn á sì rí náà lónìí nínú ìgbésí ayé wa wípé àwọn èèyàn tó ṣẹbọ sọ́lọ̀ náà nínú rògbòbíyà nínú rògbòbíyà ẹ̀rí tí wọ́n máa sọ pé ẹ̀yin tó láyé o òun wá júbà o ẹjọ́ ó ṣeé ṣe fóun o ẹjọ́ ó ṣeé ṣe fóun o ah, bóyá ló ṣe jẹ́ pé ṣé ọlọ́ọ̀ ẹnìkan lè gbà sí ma lọ ọlọ́ọ̀ ni ó jẹ́ ó ṣeé ṣe òun náà ni ò ní jẹ́ ó ṣeé ṣe màdójú aṣọ fún àwọn tó láyé kò júbà wọn jẹ oṣooṣe fún ọ òtún ṣe ṣírkùn bìláhi rọgbọ bíyẹ bákan náà kó o tún máa sọ pé àwọn kan wà tán lè ti òjò so wọn tún lè sí òjò ṣírkùn bìláhi rọgbọ bíyẹ wọn ṣẹbọ sí Ọlọ́run nínú jíjẹ olúwa bákan ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ pàápàá ọmọ Yorùbá wọ́n gbàgbọ́ pé àwọn èèyàn kan lè dá bàtà wọn jẹ́ wọ́n sì lè dá tún tàwọn sí torí wọ́n mọ̀ sọ pé olúwa ń bẹ èèyàn náà wà so ilé ìṣirkùn billah fi rububiyyah pé kò sí èèyàn èèyàn wà á ń gbà tètè pé ebi wà náà nù ebi èèyàn náà nù so ṣùgbọ́n táwọn gbà lérò ni pé olúwa ń bẹ alágbára ni èèyàn náà wà tó ṣe pé òun náà lè dá ṣe tó bá wù kódà kó ṣe pọ́ lọ́wọ́ fẹ́ eléyìí ṣirkun billah fi rububiyyah tó gbogbo irú àwọn àkídà kákìdà yẹn agbọ́dọ̀ gbanu kó lórí rẹ̀ àwa wítọ̀ wọn hó sẹ́nu tanra rẹ̀ jẹ́ pé ọmọ Yorùbá là wà ó ẹ̀ ńlẹ̀ ọmọ Yorùbá mushrikuna ẹ̀ máa ṣẹbọ sọ́lọ̀ ọ́ àmà tanra rẹ̀ dànù ọmọ pọ̀ ọmọ Yorùbá ni wọ́n Yorùbá kí mùsùlùmí lèmi mùsùlùmí lèmi lẹ́yìn ìgbà tó lọ́n ti sìn yá mùsùlùmí kí lọ́ọ́ tó fẹ́ máa fi kí lọ́ọ́ fẹ́ máa fi ìran rẹ̀ ẹ̀yà rẹ̀ èdè rẹ̀ lọ́ọ́ fẹ́ máa fi ṣe fáàrí sí kí lọ́ọ́ jáma kí lọ́ọ́ jáma bí sọlẹ́sìmọ̀lù fòsókó bàdé ìmá aburú ni kí wọ́n máa jó kọ kòkì lẹ́yìn ìgbà tó ti gbọ́ lọ́n gbọ́ kó máa jó kọ máa ta dagboru fọ́gùnmọ́lẹ̀ jẹ́kọ́kùnrin ó ṣe nǹkan oṣù lọkùnrin ó sì ń kó oṣù bàbá olóńbọ̀ à ah, bí ìsọlẹ̀ sì mọ̀ lọ́fọ̀ sí òkú bá rẹ̀ lè so àwọn ọkọ̀ ọbú lẹ́yìn tí wọ́n ti jẹ́ mùsùlùmí so kìnìkà gbádùnmí bàbá gbádùnmí bàbá àdóbáwò wọ́n ò gbá má làmì mọ́ àdólókù tó ń tún gbé mi ọ̀daràn so bákan náà oríṣi kejì ni tọ̀hídólóró híyà wọ́n ń ṣẹbọ sí Allah nínú tawhidul uluhiyya òun ló tiẹ̀ pọ̀ jù òun ló pọ̀ jù kọ́ máa pín nǹkan mi yàtọ̀ sí Allah kọ́ máa sáàdì nǹkan mi yàtọ̀ sí Allah kọ́ máa bẹ̀rù nǹkan mi yàtọ̀ sí Allah kọ́ máa sin nǹkan mi yàtọ̀ sí Allah kullu dhalika shirk kullu dhalika shirk so nítorí délé yìí a jìnnà sí a gbọ́dọ̀ fún èèyàn ò sì gbọ́dọ̀ máa fetí pàlàbà gbogbo ní sábà ti pè ní ìṣẹbọ sọlọ kó wá jẹ pé wọn máa dàlù wọn máa kọlù wọn máa sé wọn máa hù níwà bó ti ṣe wọ wọn nìkan lè mú wọn tiẹ̀ à Ọlọ́run bó mọ Ọlọ́run bó mọ ọmọ tí ó fi mọ náà láti ń kà látẹkàn pé kò ní forí jìn ọtọ bá kú lórí ẹbọ ò ní wà lìjànà gbogbo sẹẹrì ọgbàjà alábòsí ni dáná àwọn okùn ìwọ dáná àwọn okùn kókùn ẹlẹ́kẹta onáni ṣirkun billahi fil asma'i was sifat kéèyàn ṣẹbọ sí Allah nínú àwọn orúkọ rẹ̀ eléyìí tó rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù gẹ́gẹ́ ti ṣe rí àwọn kòfàr Quraish nínú ṣírkù tí wọ́n ti ṣe Allah nínú àwọn orúkọ rẹ̀ ó náà wípé wọ́n sọ aláàtà aláàtà látara Allahu wọ́n sọ aláàtà látara allahu wọ́n sẹbọ sọlọnu nínú orúkọ alhadu fi asma illah wọ́n yẹ wọ́n yẹ kú lójú ọ̀nà tó tọ́ nípa tó ní í ṣe pẹ̀lú orúkọ ọlọ́run lọ sí ojú ọ̀nà kọ̀rọ̀kọ̀rọ̀ tó túmọ̀ sí kí wọ́n ṣe kèfèrí bákan náà wọ́n sọ ọ̀zá látara alaziz. Uzza látara al-Aziz bẹ́ẹ̀ náà ni kéèyàn máa mú ìròyìn Allah kéèyàn máa fi ròyìn nǹkan míì kéèyàn máa porúkọ Allah kó máa fi pè nǹkan míì sọ eléyìí gbogbo ẹ̀ shirkun billah fil asma'i was sifat. ẹ ń gbọ́dọ̀ àwọn lọ báyà nísìnyí ah à ń lọ sọ́dọ̀ Mr. Salami ah shirkun billah. tani jẹ́ mr asalam orúkọ ọlọ́ọ̀ni asalam ẹ ti sẹ́gbọ́ sọ́lọ̀ nínú orúkọ rẹ̀ mọ́ nítorí pé orúkọ ọlọ́ọ̀ kó lẹ́sẹ̀ lé fún yẹn tẹ́lẹ̀ iná jẹ́ ti àwọn tí ń dálé sẹ́lẹ̀ tí wọ́n máa sọ lórúkọ ọlọ́ọ̀ tí wọ́n máa sọ lórúkọ ọlọ́ọ̀ ó lè sọ kékeré nípa eh, wọ́n ti sọ alimọ́mínú restaurant ah, alimọ́mínú ẹlòmídò rẹ́sítọ́rántì wa sọ́lọ́ ní táǹjẹ́ ń bẹ̀ ní àgbà so nítorí tí eléyìí bá wà ní àná tó gbà lérò ni pé ìwọ abdulmuminu ni wọ àà ṣírkùn bìláì nù fi asma'ihi wa sifatihi ó sì sọ pé abdulmumin restaurant àbùrọ̀gí abudu hmm, so wọ́n pé nísìnyí wọ́n jẹ́ arrahman arahman ẹẹ bàtí pé gbogbo arahman arahman bus stop arahman bus stop sílé abdulrahman lọ àmbẹ ní ẹni pé abdulrahman bus stop sáwọn orúkọ Ọlọ́run èti ṣeré ní ìjẹba bẹ́ẹ̀ náà ni tẹ máa sọ láìlédè yorùbá tẹ máa gbé àwọn bàbá wa láyé lọ́run tani bàbá òfò tani bàbá òfò tó láyé lọ́run. ìròyìn tó yẹ kò lè jẹ́ tànàbì kan wọn sọ pé bàbá rẹ kan bàbá rẹ kò ń gbẹ̀ǹdì òun lálàyé lọ́rùn orí kò tí ń kọjá ẹnu àlá kò ń kọjá ẹnu àlá rẹ̀ ẹ àwọn bàbá tó wà ń kalẹ̀ àwọn náà ni wọ́n ní ká máa mí àwọn náà ni wọ́n ní ká máa nígbà tí ìyẹn bá ti di alásọdùn ìyẹn máa ń sọ̀sọ̀kùsọ̀ tọrọ bá ti pọ̀ lápọ̀jù ìyẹn máa múrọ́ dání kákè sára ṣọ́ra fún ìṣẹbọ sọlọ ẹlòmíràn ni àwọn èso ìṣẹbọ o nítorí wa ni àbíwájú èṣù tí iwájú Ọya wa ni àbíwájú Ògún àwọn èso ìṣẹbọ o. ok ẹ yìí sọ̀sẹ̀ bọ̀ táà lẹni tó ń pè nígbà tó ń ṣàdúrà yẹn tó ń sọ pé ádámdà yà á ìlú kanijẹ́ dámdà yà á ìlú sọ́lá náà à innaka la mushrik dájúdájú ọ̀sẹ̀ bọ̀ ni ọ̀sẹ̀ bọ̀ ni òtún ṣàdúrà lédè Yorùbá sọ pé tọ̀ ẹ̀yin ti ń bẹ nínú atẹ́gùn ẹ̀yin ni mo bẹ̀ lọ́wọ́ ẹ̀ ẹ̀ wá gbà mí ẹ̀ wá là mí anta mushrik àǹjànú ko wa gbọ́ kó wa lọ anta mushrik ọ̀sẹ̀bọ̀ gidi ni ó gbogbo àwọn nǹkan wọ̀nyí èèyàn jìnnà sí ọ̀sẹ̀ dìgbà tó bá gbégbá lọ sórí ìta tó ọ̀sán san orí ibú ọ̀fọ̀ tó ń pè nǹkan sọ́lọ̀ náà ògèdè àyájọ́ àfọ̀ṣẹ àwíṣẹ sọlọ náà gbogbo eléyìí ó nítorí pé àwọn afura pàtó àìtètè gbà àwọn afẹ́ lu àfọ̀ṣẹ so wọ́n máa tètè lọlé àṣẹ <laughs> àtẹmúṣàn ọ̀sẹ̀bọ̀niọ́ ẹ ẹlòmíì ẹ ò ní máa ẹ rò pé yàn gidi ni ó dijọ́ bínú lẹ́ẹ̀mọ́ pé ọ̀gbọ́lọ́gbọ́lọ́ gbọ́ lọ́wọ́ pé gbogbo ẹ̀yin àǹjẹ̀nu fẹ́ sọ gbogbo òkun ayé gbogbo ẹ̀yin àǹjẹ̀nu fẹ́ gbénu atẹ́kùn gbogbo ẹ̀yin rúmọ̀lẹ̀ bàbá lẹ́nu yín náà pé wò lọ́wọ́ àbí tó kù tá à ń sọ tó o bá fẹ́ kí rúmọ̀lẹ̀ ó bínú sọ ọ̀rọ̀ tá à ń sọ lónìí kì í sọ̀rọ̀ pé báàlì ilé áfíríkà làkọ́dé já kù ṣègbè ẹ̀ tẹ́ ọ̀pọ̀lọpọ̀ màá bí ẹ̀kẹ́ni wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun. à ń bọ̀sibọ̀sì lọ́mọ yorùbá lẹ́bù àwọn ń sẹ́bọ̀ sàǹsàn yìí sàǹsàn. akíndóde tí wọn náà ń bọ̀ bá lóyún kópa nínú àjọ̀dún ọdún lóyún tí ó ní ti pẹ̀lẹ́ bọ̀ wọ́n sì pè sẹ́bọ̀ tí sì fi ọjẹ́ oyè nílùú yín wọ́n ní wọn ni bàbá àdínì bàbá àdínì of clinical sòtọ́ ti pé gbogbo iye ńlọ náà ní Islam fara mọ́ wọn á fi ọjọ́ bàbá àdínà fínìkàlà ọba wọn fẹ́ ṣe ọdún àwọn aláàlàlẹ̀ lu yín tí wọ́n bí ọdá tó ní bọ́ba dá sí tó tó bẹ̀ torí kọ́mọ́tì kan rọ̀ lóye wọ́n á ní oṣooṣi mùsùlùmáà báwọn bá mi ti máa pè Islam o pípé àwọn ẹlẹ́sìn mùsùlùmáà <laughs> mùsùlùmá bá mùsùlùwó máa ń so báwa lẹ́sìn mùsùlùmá tó ń pèrè kọ̀ọ̀kọ̀ kan ń àwọn ti fi ọjọ́ yìí náà gbogbo dáhà bá ṣe wọn náà máa bá ṣe kí ni wọn máa bá wọ́n lè má mú lù tọ́ba fi jẹ lè má mú tọ́ba ṣe ọdún orò lu wọn aṣọ tí wọn bá mú tọ́ba bí lè má mú náà dà kọ́ má mú ńgbọ́dọ̀ pé ọba ló wí láwà ní fún ọ ẹgbẹ́ ẹni tó bá mọ àti wé láwàní sórí lè má mú ó lè má tutù tó pé àwọn ni wọ́n wé láwàní yẹn fún ẹ ó tó bẹ́ẹ̀ wọ́n náà gbẹ́wù yẹn wọ́n náà ẹ sápọ̀ ọdún wo ni ó la ilaha illallah yá bàbá ẹ kú ọdún yóò ní allahu akbar tó gbogbo ẹ ó fi hàn gbogbo ẹ náà nù àwọn táwọn wí náà àwọn táwọn wọ́n ní ọba fẹ́ túbà lọ́dọ̀ àwọn bàbá ńlá rẹ̀ wọ́n sì ní kọ́ pé ewúrẹ́ méje dúdúdúdú gbogbo ẹni tó bá sì mọ̀ pọ́ bá ló fò joyè àwọn náà gbọ́dọ̀ péjú pé sẹ́bẹ̀ so àwọn alájà alájà àwọn lè máa mú àtàwọn arọ́wọ́ àti kìnnìkan land kálukú náà bàtú lọ dúró mbẹ wọn á kó mbẹ tàkó wọn á sọ asitagafọlọlá asitagafọlọlá asitagafọlọlá ó dájú pé ẹ̀ tẹ̀ra yín dànù ẹ̀ ń tẹ̀ra yín dànù torí ẹ̀ yóò bá ṣẹbọ sàǹsàn sàṣà wọn ní ọ̀fọ̀ kúnnù rẹ̀ ọ̀fọ̀ tí ń bẹ́ẹ̀ nù lè má mú mi ó ju ìyá ayé alukóra nìkan hà lọ tí ọmọ pé tójú rẹ̀ ọ̀ràn kó bí ìtàgbà kù tomati ní kó ké fati àyò fèlè tani gbẹ bọ lọ sórí ìtàn so ní ìlú kan wọ́n ṣèwádìí mùsùlùmí ló pọ̀ ń lu yẹn gan so ẹbọ wa jẹ pé táwọn ìbá ti títà ìdí wọn bẹ bọ lórí ta náà ni wọn bẹ bọ lórí ta náà ni so nínú gbàgbọ́ àwọn Yorùbá lẹ́bù náà tún ní pé tẹ́ bá máa gbẹ bọ lọ sórí ta orí ta rẹ̀ ò ní firi bí jàmbá bí àrélù bí àdánù bí àgbákò yọ̀ọ́ máa ṣẹlẹ̀ lórí ta so wọn á ní wọn ṣe àpérò wọn ṣàpéjọ nílùú yẹn pé àwọn èèyàn tún gbọ́dọ̀ gbẹbọ sórí ìta ma wọn ń pè pèpè wá bá wọn gbogbo kálukú sì gbà wọn á ní tọ àwọn yàn àwọn fìjìláńtẹ o tó yẹ kí wọn máa mójútó tí bá ń lọ nù lù lóru láti lè bá a mọ àwọn tí bá ń gbẹbọ lọ àfà láàrin ọ̀sẹ̀ kínní kejì tí wọ́n mú àwọn èèyàn nine over ten gbogbo ẹ̀ ń tán mú ó kọ mùsùlùmí wọn jẹ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin ebi ń pọ ògùn yẹn jẹ mọ́ ebi ń pọ òòrò kàjẹ́ mọ́ ìwọ tó ṣe pé ọdún léyà dé tipátipá ló fi rówó padì ẹ jẹ ọ̀wọ́n lọ pòrúkọ fún ṣètọ́ọ̀nì ò ń gbé lọ sórí ta gbọ́dọ̀ ló sọ fẹ́ sọ gbọ́ lọ́wọ́n bá gbọ́ gánà rí sí ìwọ ọmọ pé náà ni gbogbo ń dè tẹ́ ẹ máa dè máa jìnnà gbogbo ń dèjà dèmá dèmí ṣírkù náà ní ètò àdèmá lé ṣírkù náà ní gbogbo òfúnpa ṣírkù náà ní òrùka kórùka tí wọn ní kọsá máa bẹ lọ́wọ́ rẹ òka yẹn gbọ́dọ̀ kó lọ́wọ́ rẹ o àwọn ìyá rẹ òṣòro màrìgà ní bẹ lábẹ́ òka yẹn o títí ọmọ bá ta kọ ọmọ bá dàrú òka yẹn gbọ́dọ̀ bọ bọ bá bọ ìwọ náà bọ o ṣírkù náà gbogbo ẹ irùngbọ̀n rẹ wọn ti rọ atankoko fún ọ títankoko lásán pé ibẹ̀ ni sọ wà ṣírkù náà kátó wá pé gbogbo àrímálẹ̀ àsokọ́ àsorọ̀ àlọ́mì àtọ́lá gbogbo eléyìí náà ṣírkù ni ẹ̀rí tá a bá lè bọ́ lọ́wọ́ rẹ̀ akópalẹ̀ mọ́tọ́ dáadáa kì í àmà wa tá a bá lè bọ́ lọ́wọ́ gbogbo orú àwọn kan wọ̀nyí àti ń tọ́jọ́ àmà. Ah, ibi tá à ń lọ kò jẹ́ ká nípalẹ̀ mọ́tọ́ dáa fún èyí tó túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ ronú àtúbọ̀tán rẹ̀ wàláhì ọ̀pọ̀lọpọ̀ ronú àtúbọ̀tán rẹ̀ nínú ìgbésí ayé ọmọ Yorùbá ẹbọ pọ̀ ẹbọ pọ̀ ẹbọ pọ̀ kódà gan ẹni tó tún fi máa ṣẹ̀rù bára wọn tó tún máa ara wọn pé à kẹ́ni ó lè gbé ẹbọ méje kí ló tó tó ń pe àwọn ayé tó wọn bẹ wọn lọ́wọ́ ẹlẹ́wọ́ lórí sàlàyé òfò náà tó ń pè sàlàyé òfò tó ń pè ọ̀fọ̀ ọlọ́run lè òpè má ń sábì àṣetọ́ni irú àwọn ọ̀pọ̀lọpọ̀ náà ní ìta ń ṣe bójúbójú pé àfa mùsùlùmí làwọn àfa mùsùlùmí làwọn àwọn babalóòsà àwọn babaláwo ìsìláàmù náà dà ìsìláàmù náà dà gan náà rí. òkúkú kọ kókó ṣiṣẹ́ léwélégbò a'udhu billah ẹni tí wọ́n ní tó bá lọ bá ó ní àgbọmọ bàtọ da àgbo bàtọ da tó sì débẹ̀ tà débẹ̀ tó ní kó mú wá ẹdà níyàn á tí àgbọmọ bá ní àníyàn ní jẹ ọmọ ọrú àgbo yẹ kó fún wọn náà gbọ́dọ̀ wò ó àwọn òwò kọ́ mẹ́sàn pé táwọn ò fún àwọn ayé òní bí ó ṣiṣẹ́ ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ eléyìí dàbí ẹsipárímẹ́ǹtì tá a máa fi kọ̀mpútà kárí àwọ̀ torí ẹ̀ àjàjà wọn àwọn tó ń ṣiṣẹ́ bí ọdẹ wọn àwọn pé gbogbo wọn ti wọn ọmọlẹ́yìn Ògún làwọn Ògún ni bàbá wọn Ògún lọ́lọ́wọ́n bẹ́ẹ̀ náà làwọn dírẹ́fà wọn lóògùn làwọn ń sìn àwọn alápatà náà wọn lọ́mọlẹ́yìn Ògún làwọn náà àwọn bíríkìlẹ́yà wọn lọ́mọlẹ́yìn Ògún làwọn náà káfíńtà ńkọ́ àbí àbí àmọ́ onípákó wà ní sọ́dájú pọ̀ ọmọlẹ́yìn Ògún làwọn náà la hawla wala quwwata illa billah so eh, ok nísìnyí ẹ wá kí wọ́n bu yín wọ́n bu yín pẹ̀lú ṣe mùsùlùmí gidi ok mùsùlùmí gidi dànù gbogbo ètò àtòkalẹ̀ yìí bàbá ìmáàmù tó rúkú ta ronde onísọlọ ń kọ sọ ni ọkọ sófo ìsófo lélẹ ìsófo ìfó ìsó àdánù tí jẹyàn wọná rọrùn a'udhu billah àbí lè má mú kan tó ní wàhálà kan ṣẹlẹ̀ ń lu wọn ọkàn lọ gbé ìjà pápá ni ọbọra lẹ orí orí rẹ̀ wá rí pandara tipátipá wọn fi dààmú pé bàbá ìmáàmù ni ah bàbá ìmáàmù ló lè fa ọmọ ń bẹ́lẹ̀ pàmò ìjàpá lẹ̀ wá pẹ̀ orí àgbo ọ̀rọ̀ bàbá ìmáàmù kọ́ lóní o hmm, ah kọ́lọ́mọ kìlọ̀ fọmọ rẹ ni òní ọ̀rọ̀ bàbá ìmáàmù òkè <laughs> tó bá rí bàbá àtàǹkọ́ lọ́yẹ kó tún ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ torí ẹ ló ti jẹ́ pé ìṣẹ́bọsọ́lọ̀ agbọ́dọ̀ jìnnà sí fáìlì rẹ̀ bàǹtàbàǹtà báyìí ní tàwọn ọmọ Yorùbá nínú ìṣẹ́bọsọ́lọ̀ dandan dandan agbọ́dọ̀ jìnnà sí ẹ̀rí pọ́nà tí wọ́n fi ń ṣẹ́bọsọ́lọ̀ ti pọ̀jù ó ti pọ̀jù ó ti pọ̀jù nínú ìgbésí ayé ọmọ Yorùbá bí ẹni tí wọ́n pé ó ní ìdáwó wájú ní gbogbo àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wọ́n ń kà òkò níkà wọ́n á lọ sílé bàbá ológun kan wọ́n á sọ pé five thousand ní ọ̀nà sọ́fẹ́ pass ni à ṣé ẹ ẹ lọ fẹ́ gbà ní àbí bí àbí sí ẹ ṣe bò ní òfò so bàbá tí ọmọ bíi tí ẹ fi gán kọjú sí so ọmọ wa ní aa aa class ló ń fẹ́ gbà kó burú á ní five thousand ní ọ̀nà wọ́n á fọ́ ọmọ ní gègé gègé ọ̀ràn tí èsè gègé àrà wọ́n á ní tó bá ti débi ìdánwò báyìí ó ní kó gbélé ìwé tí ó fi kọ ìdánwò yọkàn rí i pé sìgìdì ni ọmọ bá kọ sìgìdì mà kó ni ọmọ bá kọ ni ọmọ bá kọ wọ́n sáti mú lọ́ńtẹ̀ sáti tẹ̀ máwèé àfa bírò ọ̀kan kankan wa wa ni submit everybody submit. a bá gbé blank paper lọ ó rò pé wọ́n ti kọ́ kí ni f nine tí nǹkan kan bá tún jù lọ ni wọ́n fún síbi ara àtẹ́gbọ́ sọ́lọ̀ náà fìgìdì kí ni jẹ́ bí àníyàn méjì yóò bá fà wọ́n tún ní wọ́n máa kí ó wọn wá máa kí ó wọ́n lọ sóde aláàfà tí a máa lọ níbi tójú bá ti dúdú wọn làwọn lọ ké Kùránì ìgbà tí wọn pín wọn á ẹnìkan wọn ra gabu gbogbo owó nítorí wàá wù mí fún àwọn yòókù so ọ̀kan ni wọ́n wá ní ah, lágbájá pẹ̀lú ọlọ́run ó pínwó ìdọ́gba wá ní ah! ẹnìkan ò ṣe bẹ́ẹ̀ rí kó gbéná wojú ẹ̀kún tá a lẹ́kùn tá a lẹ́kùn <laughs> ọ̀rọ̀ wo ń ìlú ọjọ́ lọ́ba rẹ̀ lọ́ba lọ gbèríko tó bá lọ sí oògùn abẹ́nú gbọ̀ngbọ̀ àbí mọ́sálásí wọn ti máa sóògùn sáàkùrádà tàdísì ló móògùn òfò wá ní so lọ́ba rán sìgìdì wọ̀lú wọ́n rán odidi sìgìdì bí èrè èrè bojú pàǹpà tí ò lè ríran táwọn ṣàyàfín nǹkan bá gbé wá wọn á gbé tọ ilé ẹni tí òun náà ló lérí o ó wá gbé lọ sílé ẹni tí òun lérí sí òun tó. So, bóyá náà tún lóògùn kan sẹ́wọ̀n kó ṣètọ́ nìkan lágbára ju ṣètọ́ nìkan lọ tòun gbà tí ṣègede ń bọ̀ atẹ́gùn ìjọ àpọ̀jù ìjì ti pọ̀jù gbogbo lẹ̀kùn gbọ̀n gbogbo lé ń gbọ̀n ṣùgbọ́n kọ̀rọ̀nà wọlé gbogbo ẹni tó wà lé fíìlì pé nǹkan kan ṣẹlẹ̀ tọ́ ọba di back to sender torí tí a bá fi lẹ́tà ránṣẹ́ post office láyé ìgbà tí post office ń rèé tòtí ẹni kan bá ń mú lọ sóníjà wọ́n wá àdírẹ́sì títí wọn ò rí box number tẹ kọ́kọ́ exist kí ni wọ́n ṣe wọ́n kọ́ sí pé back to sender ogun bá di back to sender sìgìdì bá wá bá ẹni tó ránṣẹ́ torí kò lè lọ bẹ́ẹ̀ kò lè lọ bẹ́ẹ̀ nítorí automatic ni automatic tó yóò dùn náà ni àfáà sìgìdì bá wá dún lórí ẹni tí ọbẹ̀ sìgìdì lọ́wọ́ ẹ̀ lọ́ba di àdìkátù wọ́n bá ń dìka láti ọ̀sìpìtì sọ̀sìpìtì oògùn náà lọ yẹ kó lè wo oògùn sàn sọ́à ẹ̀jẹ̀ tọ́sìpìtì ti jẹ́ àbọ̀sìpìtì máa ń pa sìgìdì ni <laughs> bí kò dé ọ̀sìpìtì rẹ̀ sí kó a di pé ìwọ ọlọ́kàn ẹ wọlé ọba wọlé ọba jókòó wọ́n á sọ fún dókítà pé sìgìdì wọn rán sí mi sìgìdì yẹn gbà mí o abẹ́rẹ́ sìgìdì lẹ́gùn mi ìwọ lábẹ́rẹ́ sìgìdì ẹ sọ fún àwọn ẹ lọ gbọ́ wọlé ṣe kéde ẹ lọ gbọ́ wọlé jẹ ẹ mọ́kùnrin àná wàá bá wa mi lọ́ba di àdìkátù lọ́ba di ẹ̀ńtẹ́ńdájú kò síjọ́ kan kò síjọ́ méjì lọ́sùtù lọ́ba di pọ̀ náà tẹ̀rù ń pa ló ń bá kú dànù ókè ṣé kí ó náà la ké débẹ̀ pé súrátù tó bà la ké ni àbí tàbátì àdá àbí yàsìn tẹ́ ń káàká tẹ́ ń sọ pé ibi tó bá wù yín lẹ̀ yà ẹ̀yin ọ̀daràn so ẹ rí i pé àwọn èèyàn ṣẹbọ sọlọ sáńsán so ló kọ pé ẹ àwọn lè sẹlọ àwọn tó tọrọ àforíjìn a'udhu billahi minash shaitani rajim tó rẹ ẹja jìnnà sí gbogbo ń tó bá lè sọ nídìí ọ̀sẹ̀ bọ̀ ká kúrò níbẹ̀ pátápátá. ẹ̀rí nínú tó lè ṣèrànlọ́wọ́ tí ìṣẹ́bọ sọ́lọ̀ tó fi kásẹ̀ kúrò láwùjọ Yorùbá wa yìí tí ò bá tẹ kó tàn tó dẹ́kun bí ìgbà tí ọ̀fẹ́ sí ma náà ni pé àwọn èèyàn wa ká hàn wọ́n létí gidigidi ká sì fi hàn wọ́n ní ti ṣe òdodo ọ̀rọ̀ nítorí pé ká máa kónu ká máa òdodo àwọn bàbá kú sórí àwọn ẹ̀yin ò rí bó bó ṣe dun ọmọ kan ni ó ti mọ̀ pé àwọn bàbá òun ṣẹbọ sọlọ oríṣiríṣi nǹkan tá à ń ṣe wọ̀nyí ó ní í ṣe pẹ̀lẹ́pọ à ń sóòṣà à ń sóògùn à ń ṣe gbogbo kínní so ó wá pé màá sọ fún wa màá sọ fún wa kó tó kú náà ni àmà rí pé mo sọ fún wa kí n tiẹ̀ ti bọ́ kúkú lọ́rùn àfà wọn kà pé lóru pé bàbá ti dákẹ́ o sọ́ọ̀sọ̀ fún un sàárè ni sòsò ìkọjà ń bá bàbá rẹ̀ bá bàbá yẹn ọ̀ ìwọ tó sì yẹ kó sọ fún wọn náà sọ fún màá sọ fún màá sọ fún ní tí ó lọ́wọ́ àsọ fún ma torí ẹ sọ fún wọn ebi àìsàn ọbẹ̀ àkú bẹ̀ bọ́ bá sì kú bẹ̀ kò sí tó burú bẹ̀ má tó ẹ kó dodo lọ sọ. anabi ibrahim aleyhi salam ó ṣàlàyé òdodo fáwọn òbí rẹ̀ ó sì fi hàn pé tí wọ́n ń ṣe ọ̀dà nígbà tí wọ́n kọ̀tún láti gbà ohun gbogbo ọ̀sán wọn fọ́ wẹ́lẹ́wẹ́lẹ́ àwọn náà sì dé tè wọn wọ́n rò pé àwọn sun náà ni débi pé àwọn òtí ẹni dérú rẹ̀ mọ̀ yàtọ̀ sí irú àwọn igi táwọn fi sún wọ́n sọ sínú náà pẹ̀lú àtìlẹ́yìn ṣetán tó láwọn ti dáná táwọn òbí wọn dáa tán lè sún mọ́mọ́ wọ́n fi kànàkànà wọn sọnù náà nígbà tí iná jó tán anabi ibrahim tún dìde sí kálukú dùn ní àbí wọ́n túlẹ̀ tó anabi ibrahim aleyhi salam kò ti torí rẹ̀ kò ti torí fáwọn èèyàn òun kíní kan wọn ò ní gbọ́ wọn ò ní gbà kọ́mọ́ sòdodo ayé náà sòdodo fáwọn èèyàn yín ẹ má tẹ̀ra yín dànù ẹ sọ ní ti sòdodo fún wa nítorí pé ń tẹ̀lé ní tẹ̀lé gbígbọ́ ní máa síwájú ẹlẹ́ni tí ọ̀gbọ́dodo kò súnmọ́ ká pé yóò lè tẹ̀lé ká pa gbogbo oògùn òfò ká pàtì gbogbo alọ́lé olóògùn ká pàtì ẹlòmíràn máa sọ fún yín àwọn àwọn experience tó ní agbára gan tó sì burú jáì lójú ọ̀nà àti rí nǹkan lé ayé kan ọlọ́run ọmọ yìí òsà tán ní kò wọ́n forí kalẹ̀ fún tẹ́lómi ń jẹ́wọ́ pẹ̀lú ẹnu rẹ̀ báyìí fún yàn ẹ̀rọ ọlọ́run sì bá yàn pé ah tí gbogbo kínní yìí sì ń ṣẹlẹ̀ ó ní wàláhì ọlọ́run ọmọ yìí òsà tó ń forí kalẹ̀ fún ẹnìkan látàrí àárẹ̀ ọlọ́run ọmọ yìí òsà tán ní kò máa forí kalẹ̀ fún lójú ọ̀nà àti bà gbogbo ìsìláàmù rẹ̀ jẹ́ torí di eléyìí a gbọ́dọ̀ jìnnà sí ìṣẹbọ sọlọ kódà inú gbogbo àwọn ẹni tó ń bá ṣe ọba àmọ́ dùn sí ogun ti jẹ kíni jẹ bẹ èṣù ti jẹ kíni jẹ bẹ àwọn akápò sí nǹkan tó ń dayọ sí ọ gbádùn ọ gbádùn kí lòkúta lè ṣe fún ọ nínú ìgbésí ayé rẹ irin tẹ kójọ irin pàǹtí gbogbo tẹ lọ kó tẹ jí kó lọ́dọ̀ járí bóòlà àbí ètò ẹ̀kẹ́ kó fún járe bóòlà fún ọ̀wọ̀n iye tó bá jẹ́ kẹ́ gbowó ẹ̀ sápò kẹ́ fi jẹun wọ́n wá kó dà sí kọ́nà kan kálukú wa lọ forí kalẹ̀ fún pé sí ògún làwọn ń sí láka yìí ó àdúgbà ó kí ni láka àwùjọ bíi lẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀rí níbi tójú ti dúdú gbogbo dírẹ́fà tó bá ti dé gáràjì láàárọ̀ ètò ẹ̀kọ́ gbọ́nà èkó ètò ẹ̀kọ́ gbọ́nà àkúrẹ́ ètò ẹ̀kọ́ gbọ́nà kánò ètò ẹ̀kọ́ wọ́n kọ́ lọ dúgbà pé àwọn ń bọ ògún ó sì tún lè gbé tẹ̀sùbá àràánù kó tún gbé síbi díngì mọ́tò àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ wípé gbogbo ẹ̀ làwọn ń ṣe ẹ̀sìn ọ̀fàjà àbùlà àdàlú. A'udhu billahi minash shaitani rajim. síbẹ̀ aláàlẹ́ yẹn máa ń wá àlùjànnà torí ìdí eléyìí alákọ̀ọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì wa qatlu nasama kéèyàn ṣekú pẹ̀lú. nítorí pé ọlọ́run ròyìn àwọn múmìnì wípé wọn kì í ti kú pẹ̀mí èyí tọ́lọ̀ ń ṣe pípa rẹ̀ léèwọ̀ lọ́nà àìtọ́. gbogbo ẹ̀mí pátá ìwọ ni kò fọwọ́ aburú kàn ìwọ ni kò pa ọ̀nà wo lọ́nà tó النبي صلى الله عليه وسلم صلى حديث عبد الله بن مسعود رضي الله عنه لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإحدى ثلاث kọtọkẹ ta ìjẹ mùsùlùmí sílẹ̀ o tọgbọ lọrùn bá gbọ́ kó nìkan la gbọ́dọ̀ jọ́sìn fún lódodo tó sì gbàgbọ́ pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ìránṣẹ́ Ọlọ́run àyàfi tó bá ṣe ọ̀kan nínú ẹ̀ṣẹ̀ mẹ́ta ẹsẹ̀ yìí bẹ̀ zẹ́ni onáà lábílẹ̀kọ tuntun lọ́ọ́ ṣe zina abilékọ lọkùnrin abilékọ lóbìnrin kí ló tún fẹ́ sọ pọ̀ ń wá ó sì tó lè sobó tèso yorùbá sí wípé kí wọ́n fi máa pè ọ́ ní abilékọ kó jẹ́ wípé rábẹ́tì. حشفتك في فرج امرأة òkè abẹ́ ìwọ ọkùnrin lásán déédéé ibi tó ti máa ń kọlà fọmọkùnrin tí wọ́n ti gé àdọ̀dọ̀ dànù déédéé ibẹ̀ lásán lọ́kàn wọnú abẹ́ obìnrin ọ̀wé lẹ́yìn ó ti tó láti sọ ọ́ di mahsan ẹni tó ti di abilékọ ẹkùtù bá ṣe zìnnà lẹ́yìn rẹ̀ wọ́n sọ ló kópa ni bẹ́ẹ̀ náà ni wọ́n obìnrin tábí ọkùnrin ọwọ́ wọn bá bẹ́ẹ̀ tó bá ti pamá sínú abẹ́ rẹ ó ti parí wọn náà ti di mọ̀sánà lópin ìgbà tó bá jẹ́ pé fífẹ́ rẹ ni lọ́nà tí islam wé ló fún láǹfààní àti bọ́ọ̀lù bẹ́ẹ̀ ìsìnkú ọlọ́sẹ̀ zina. tírò eléyìí bá ṣẹlẹ̀ islam ni kí wọ́n pa ọ́ nítorí ìgbà tí kò tí ì di abilékọ tó wà lọ́mọge ọmọge kùnrin ọmọge bìnrin islam sọ pé kí wọ́n nà wọ́n lẹ́gbọ̀ọ́ ọgọ́rùn-ún ìbò áámi kí wọ́n sì tún gbé wọn jìnnà kí wọ́n gbé wọn sá fọdún ká. ok ẹ bẹ nínú ẹgbọgọrùn àti ìgbéni sájìnà fọdún kan ṣeré ṣeré irú tó bá ti wá di kó níyàwó ọlọ́kọ ó tún wá ṣe zina eléyìí ọ̀ràn ọmọ wọ́n sọ lóko títí tó fi kú ni tó eléyìí ọjọ́ kan nínú àwọn ẹ̀rí tí fi hàn wá pípé ẹnikẹ́ni wọ́n bá ṣe zina ìyà burúkú retí rẹ̀ tó bá jẹ́ àbílẹ́kọ pípa láàpá ǹjẹ́ tó bá pé àwọn èèyàn máa ń tẹ̀ lófin ọlọ́run ẹ̀rí pé zina nǹkan ẹ̀ máa wá ẹ̀ ní rí ẹ̀ máa wá ẹ̀ ní rí torí pé ikú ẹ̀bẹ̀ ẹ̀fẹ́ kú ẹ̀fẹ́ kú ṣé báwọn èèyàn fẹ́ kú iná lọ́pọ̀lọpọ̀ ló fi jẹ́ pé wọ́n ní ká jókòó lé ní ìṣá jókòó abájókòó ká jókòó torí pé àfẹ́ kú ni àwọn èèyàn tó sì jáde kì í ṣe pé wọ́n fẹ́ kú èsì kí wọ́n fẹ́ kú ẹ̀rí pẹ́ lómi náà sọ pé wọ́n ní ká jókòó nulẹ̀ bọ̀tà àwọn ò lè jókòó nulẹ̀ nítorí pé kàkà kí coronavirus kó wa pa kàkà kí ebi kó pa wá sínú ilé torí pé tó bá jókòó nulẹ̀ ebi ni ó pa wá àbí òye wa ebi hunger virus ni ó pààyàn tó bá wà nulẹ̀ ẹni tó bá jáde coronavirus ni ó pa the both are virus àbí òye wa so àwọn sì lè wá ọ̀nà kan àbọ̀nà míì sá mọ́ coronavirus lọ́wọ́ lóde unlike tẹ bá ṣèṣì àwọn kalẹ̀ fébi fébi wá pa wọn sẹ́wọ̀n pé tí ọ̀sẹ̀lẹ̀ ń bẹ̀rẹ̀ ni pé kí ni so ikú tẹ ní kí ẹ fẹ́ sọ àwọn lọ́wọ́ rẹ̀ náà ni ó padà wá pa wọn ní rọ́ọ̀n gbogbo èèyàn bẹ̀rù òkè tẹ̀ máa ń bẹ̀rù kú náà lọ́ fẹ́ sun yín dé dìzì náà lọ sí pé àwọn fẹ́ ṣẹ̀ríà nítorí pé ẹni tó fẹ́ ṣe zina kò ní fẹ́ràn ṣẹ̀ríà nítorí pé wọ́n ti sọ pé ọmọ olè wọ́n fẹ́ràn ọmọ ọdẹ gẹ́gẹ́ bó ti jẹ́ pé ẹ̀tù kò fẹ́ràn sáná so nígbà tó yẹ pé wọ́n ṣẹ̀ sófin òfin yìí ó sì ní ẹni tó bá ti ṣẹ̀ sóhun ìdájọ́ ti ń bẹ fún ni ìwọ ò pẹ̀sẹ̀ tì ó sì mọ̀ kófin ò sáláìsẹ lórí rẹ̀ tọ́wọ́ àfẹ́ kí òfin yẹn orí ìdíjókòó ó nífẹ̀ẹ́ ìdínú tẹ́ gbọ́ pọ̀lọpọ̀ mùsùlùmí takò ṣẹ̀rí àwọn ọ̀fẹ́ nítorí pé wọ́n níwà abú lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì an-nafs bin-nafs ẹni bá ṣe kú pààyàn pa ara ti alẹ́ ti torí rẹ̀ pààyàn lọ́nà tọ́tọ́nù nínú òfin ṣẹ̀ríyà ẹnìkan bá ti pa ẹnìkan wọ́n pọ̀ náà ni o wa katabna alayhim fiha anna an-nafsa bin-nafs nínú òfin tọ́lọ́n ti ṣe kalẹ̀ nínú tíra tó síwájú tí ò yí padà nínú alukur'ani tiwa òun náà ni pé bẹ́ẹ̀ mi kan bá ṣe kú pẹ̀mí kan wọ́n gbẹ̀mí náà ni. walakum fil qisasi hayatun ya ulil albab la'allakum tattaqun. ìsẹ̀mí bẹ fún yín nínú gbígbẹ̀san ẹ̀yin tẹ̀ ní làkàì. nítorí pé tẹ́nìkan bá pààyàn tán gbẹ̀san tán pò náà wọn ò ní pààyàn wọn ò ní pààyàn kẹta má ní pàkó ẹnìkan àti fi kúpa ẹnìkan máa ń gbà tó ti mọ̀ pé bí wọn náà bá pààyàn wọn pọ̀ ni. ẹlẹ́kẹta òun náà ni àtàríkì lè dé nìyí àlùmọ́fàríkì lè jàmáàtì ẹni tó lòun ọ̀sẹ̀ ìsìláàmù mọ̀ ó ṣe bẹ́ẹ̀ ọ́ tàpá sáwọn mùsùlùmí pé ọkùnrin tí inú kún lé ẹ̀dẹ̀ kò burú bí yìí ṣe kó àmọ́ á ṣe ṣe wọ̀ síbá nàbí tún ṣe sọ́nà àdéhùn mi pé man baddala dinahu faqtulu ẹni tó bá ti lóun ṣe islam mọ́ ẹ pa. tọ́ yàtọ̀ sílẹ̀ yìí àyàfẹ́ ni tó bá tún jẹ́ pé ń ṣiṣẹ́ dánadáná fọ́léfọ́lé fògánáfògáná jálẹ̀kùnjálẹ̀kùn eléyìí islam gbà pé kẹ́ pa wọn àwọn dánadáná islam ní ẹ̀san wọn kì í ṣe nǹkan mìíràn àfi kẹ́ ẹ pa wọn kó pa gidi àfi kẹ́ ẹ kàn wọ́n lágbélébùú àfi kẹ́ ẹ gé owó àtẹsẹ̀ wọn ń pàṣípààrọ̀ àfi kẹ́ ẹ ká wọn kó lẹ̀ pátápátá káfíà má gbúrò wọn mọ́ so wọ́n tún máa pààyàn torí eléyìí bẹ́ẹ̀ náà ni ọ̀fọ́ìl òun náà ni fógànà fógànà jálẹ̀kùn jálẹ̀kùn lábẹ́ òfin ọlọ́run Islam sọ pé ká tì í ìgbà tí ń fò gánà ẹ ti dànù tí ìgbà wa lè ti dànù kó ti dànù àfi pẹ̀lú pípa ẹ pa tẹ bá pa fàdámù wọ ádámù ẹ̀jẹ̀ rẹ̀ sọnù. tòtò àbá mi eléyìí irú àwọn eléyìí iná làwọn ẹni tí sẹ́rí àgbàpọ̀ lè pa àfi bí jihad bá wà tí mùsùlùmí dojú ìdàpọ̀ àwọn kèfèrí táwọn para wa àwọn náà kúkú fẹ́ pa wá ni àbáwọn náà fẹ́ bá wa lọ́wọ́ ni àwọn náà fẹ́ pa wá ní àwọn náà fúnra wa náà ẹni tọ́wọ́ rẹ̀ bá yá ni ẹ̀hẹ́n tó bá pààyàn sójú ogun báyẹn tó pa káfíìrì kò sí wàhálà mi kò sí wàhálà mi tọ àmọ́ kó wá ṣekú pààyàn nítorí pé ń bọ́ sòwò ń bọ́ sorogún òwò ilé tá máa rí inú gbèsè ayé nítorí pé ìwọ ò wọ́n ń ta handset òun náà wọn lọ tà ń sẹ̀ tí wọ́n lọ sí ti kọ́kọ́ ń tà ọwọ́ wìtìwìtì torí táwọn èèyàn máa ń ṣe lọ́dọ̀ rẹ̀ òun náà wá yí bísínẹ́sì rẹ̀ padà ó yí tiẹ̀ padà kúrò nínú àǹtawò ó bẹ̀rẹ̀ sí ní tàǹsẹ̀t bíbẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ báyìí ẹ̀sìn bí wọ́n kéde fún gbogbo ara yìí pé ẹ má tún yàdọ̀ ẹni àkọ́kọ́ mọ́ ọ̀dọ̀ mi ni ẹ máa wọ́n ọlọ́run á máa ṣe bẹ́ẹ̀ gbá mi sóòlù wọn á ní ẹ bá mi ẹlimíléètì rẹ̀ eliminate rẹ̀ àwọn àwọn agbowó bá ní pààyàn wọ́n bá lọ bọ́ pa sọ̀tọ́ dájú ni kò ti pààyàn ọ̀daràn ni bẹ́ẹ̀ náà ni ẹni tí wọ́n ń wò pé ó ti lé lé lé títí ọba sọ̀tọ́ yẹ kó ṣe náà ni kò ní kí wọ́n bọ́ pa bẹ́ẹ̀ náà ni ẹni tó ṣe pé gbáyà wọ́n ń wò pé ò lówó ó wá lọ lé olóògùn òfò wọn á ní ọyàn obìnrin làwọn ń fẹ́ tó bá ti rí ọyàn obìnrin méjì kó wa gbọ́dọ̀ ọyàn dà jẹ́ bí ìgbẹ́ rẹ̀ ni àbí tọ̀ rẹ̀ táàpẹ̀ ìyàgbẹ́ tọ̀ afẹ́ lògbẹ́ rẹ̀ afẹ́ lòtọ̀ rẹ̀ mo lọ́lọ́run tún ní ká ẹ máa lògbẹ́ lòtọ̀ gan bóòlù ọyàn ti lè ṣe é mú láì gbẹ̀mí bá ṣe kú ọmọ ọlọ́mọ tọ́ gbogbo irú àwọn eléyìí àwọn apààyàn Islam ọgbà kó o ṣekú pààyàn ẹ̀mí rẹ̀ ọ̀wọ́n ju tiẹ̀ lọ ẹ̀mí rẹ̀ ọ̀wọ́n ju tiẹ̀ lọ ẹsẹ̀ kejì inú rẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni o ọlọ́ni wa man yaqtul mu'mina muta'ammidan fajaza'uhu jahannamu khalidan fiha وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما gbogbo ẹni tó bá ti ọlọ́wọ́n bá ní iná jahannama ni ọwọ́ inú rẹ̀ ni ó sì máa bẹ gbére kése ọlọ́wọ́n bínú sí yọ́ lánà rẹ̀ ìyá ńlá ń sìn retí rẹ̀ torí rẹ̀ èèyàn ò ní yé bẹ lálàáfíà lókùn ìgbà tí ọba ti fèsì pààyàn hmm, lókùn ìgbà tí ọba ti pààyàn lókùn ìgbà tí ọba ti pààyàn torí tó bá fèsì pààyàn gan-an ó tún ní lọ bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn ìbátan iye kan mọ̀lẹ́bí alábàáṣe àwọn ní ọ̀bọ̀ san díyà ní ọ̀bọ̀ san wẹ́ẹ̀mù ṣùgbọ́n wò ní kọ́ nínú kàfàrà kàfàrà ní kọ́ bọ́kùn lọ́rùn ẹrú àbí kò sọ sùyàmù oṣù méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé tó sì gbọdọ̀ já wọn á ní ẹ ẹnìkan àwọn ó fi mọ́tò àbí nǹkan ọ̀gùn wọ́n sáfi gba ọmọlẹ́yìn pọ́ọ̀lù ọmọlẹ́yìn pọ́ọ̀lù wa bá bẹ́ẹ̀ kú àwọn sáàtì yanjú ọ̀rọ̀ owó tí wọ́n fẹ́ gbà ṣé kò tún sí nǹkan kan tí bọ́dà àwọn yẹn tí ó sì à nǹkan tún kù yóò ṣe kàfàrà yóò ṣe kàfàrà yóò wọ ẹrú tí wọ́n bọ́kùn lọ́rùn rẹ̀ kò sí ní ìsìn ó ṣe sùn yá mọ̀ sùn méjì gbáko ní tẹ̀léńtẹ̀lé ọlọ́run ràn ọ́ lọ ẹ gbọ́dọ̀ ṣe kú pààyàn islam wa sọ pé tíyẹn bá máa mọ pààyàn wọn pààyàn àyàfi tí wọ́n á pa àwọn mọ̀lẹ́bí ẹni tó ṣekú pa àwọn sọ pé àwọn fẹ́ pọ́ san kọ́ sanwó ẹ̀mí tó bá ti wá ní kọ́ sanwó ẹ̀mí ọ̀sán díyàtun mughalladha owó ẹ̀mí tó nípọn lásọ délé mọ lọ nínú rẹ̀ wọ́n ní kó lọ mú ràkúnmí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wá tó aboyún twenty five tí ó jẹ́ aboyún wọ́n mọ wá kan ràkúnmí ọgọ́rùn náà lọ́sàn-án àmọ́ nínú hundred yẹn twenty five nínú rẹ̀ yóò jẹ́ aboyún tó sì dá wa lójú pé ọmọ nìyí àwọn eléyìí. naa. ẹlẹ́kẹta nínú àwọn a ńlá ni kéèyàn pààyàn wọ́n wá jẹ́ pé ọ̀rọ̀ gbọ́dọ̀ tí ì tọrọ ńkọ́ nítorí ọmọ fi dẹ́rù bá àwọn èèyàn ńkọ́ gbogbo yẹn ti ni o bàbá ń pọ̀ làjọjà o ẹ lọ bá mi o sẹ́yìn efi ń pọ̀ ni à ń dàbí ń pọ̀ bàbá òfò nígbà tó ń sọ pé ń pọ sọdà bíi pé kọ́ sọ pé ń fọn búrẹ́dì ọwọ́ ni wọ́n ti wá bọ̀ owó ni wọ́n á bọ̀ pàápàá jùlọ ibi táwọn àgbẹ̀ dá ìmọ̀ pé ẹ̀ kọ́lọ̀ ń sànù nígbà tí ọ̀ràn bá fẹ́ ṣẹlẹ̀ ọlọ́pàá ò ní bá wa mú ọ̀daràn ọlọ́pàá ọmọ retí kí casualty kó ṣẹlẹ̀ ni so àwọn òwe ìròyìn sọ pé èèyàn fifty five wọn pa ọlọ́pàá hmm, mẹ́ẹ̀ẹ́dógún péré ni so iṣẹ́ ọlọ́pàá nù bíi kìí ṣe pé àwọn ọba wa dínà mẹ́ẹ̀ẹ́dógún lè rìn ní ẹlẹ́mìí mẹ́ẹ̀ẹ́dógún péré oní péré à torí di eléyìí báyìí bákan náà ìwọ tán ti mọ̀ ọ́ wọn làá fà kọ́tà lé ní ọ so ní onírú lárúbáwá tí wọn ti máa sọ tó ti rọ lẹ́sìn wọn fà kọ́tà lé yẹn nípa pààyàn kọ́ọ̀tì kọ́ọ̀tì tọrọ ní ti tọrọ tó tó. ó fún ọjọ́ méje wọ́n gẹ́gẹ́ bí màlẹ́kà kú ọjọ́ méje ló tó ráyè di ọ̀lẹ ọ̀lẹ ọjọ́ méje lọ́nlọ́ torí ẹ̀ ni eléyìí Islam ọ̀faramá ó tún lọ wọ òfò àwọn pa àwọn èèyàn ni bí bí oṣó bí rúbọ wọn lédi ẹgbẹ́ àwọn ọ̀daràn so ọ ajẹ́pẹ́ mi àmì èèyàn lẹ́yìn ká máa fi ṣòfò ẹkú palẹ̀mọ́ ẹkú palẹ̀mọ́ ọ̀ràn tó dé sí i láyé lọ́rùn ẹ̀kúkú ti gbádùn látàyè iná nítorí pé èèyàn ní yé jẹ́ni tó gbádùn lópin ìgbà tí ò bá ti pọ̀yàn tí ò bá ti pààyàn lọ́nà àìtàn. ẹlẹ́kẹta náà ni alfirọ́ọ̀rù mi ká sá kúrò lójú ogun ogun tí mùsùlùmí ń jà pẹ̀lú àwọn kèfèrí ẹ̀ṣẹ̀ ńlá ni kọ́ sápò lójú àyàfi tó bá yẹ pé wọ́n fẹ́ sápò lójú ìjà abitọ́ wà wọ́n fẹ́ lọ mọ́gbọ́n wá wọ́n fẹ́ sápò lójú abitọ́ wà o tún fẹ́ kanlu ọ̀tá gbàgbọ́n abòmíì pẹ̀lú ìjà lọ́tún so eléyìí kò sí ní tó burú mẹ́ àbí kó tiẹ̀ jẹ́ pọ́ǹkà àwọn ọ̀tá tó jẹ́ pé wọ́n rọ kiri káàárẹ̀ lásìkò tíjà ń lọ wọ́n ti pọ̀ ju rú rẹ méjì lọ láìpẹ́ ọ̀tá bíi ọgbọ̀n ìwọ nìkan lọ wà láàrin wọn wọ́n pọ̀ pàpà tí ọba sá fáwọn eléyìí ọ̀sẹ̀ lọ. àmọ́ pé màjàmásá làá máa kíkanjú lójú ogun ẹni bá màjà tí ọba màsà yọ bógun lọ eléyìí ò bá lẹ́bùn. torí ẹ̀ ló ti jẹ́ pé ìgbà táwọn ọmọ ogun tó bá ń jagun lábẹ́ àsíá jihad ti islam ẹni tí ó borí wọn múra wàláhì ẹni tí ó borí wọn múra nítorí pé ìgbà tá a bá ọwọ́ ọ̀tá jáde ni ó rí tẹ́ pé wọ́n ń jagun wọ́n bẹ́ ọwọ́ rẹ̀ ológbàsì alọ́wọ́ wọ́n bẹ́ ọwọ́ rẹ̀ kan ó tún fọwọ́ ó fi kùtè kejì ó tún fi gbé e ṣé ọ̀tá kan ò ní fẹ́ sá ṣe káì àwọn kìíní ti jù bẹ́ẹ̀ ni wọ́n le ìmánì bí ìmánì ṣe máa ṣe yàn mí ẹni Rabi'i ibn Amir radiyallahu anhu ń sọ fọlọ́rẹ́ àwọn kèfèrí lánàá bí sallallahu rán wọn sí ó ní ẹgbẹ́ Islam kẹ́lẹ́ bá a là. wọn làwọn gbà wọn ni wọn dà kó burú ẹ máa san jizya owó tààràn tẹ́lifí máa gbé abẹ́ ìjọba islam wọ́n ní fún tààràn àní san onítọ́ba jẹ́bẹ̀ a jẹ́ pé a wọ àtìlẹyìn ọlọ́run láti jà yín lógun àwọn atani ọjà lógun rà yóò yọ báwọn ẹni tí mo kó wá yìí báyìí yuhibbuna al-mawta kama tuhibbuna al-haya àwọn fẹ́ kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ yòó ṣe fẹ́ kú ẹ̀yin wò fà àwọn fẹ́ kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ yóò ṣe fẹ́ kú subhanallah alazim tó bá àwọn sàhábà ṣe rí nu látàrí imáyì àwọn akọ́ lónìí àfẹ́ kú gẹ́gẹ́ bí kébìrì ò ṣe fẹ́ kú sọ ní òjò ká lè ṣe jihadi máa olórí mùsùlùmí wo olórí ìjọba mùsùlùmí wo ló pe mùsùlùmí pé wá sí jẹ jí wọ́n ti parẹ́ nu dictionary orí rẹ̀ ti pẹ́ tó ti pé jihadi bẹ̀ tonti pé jihad bẹ náà lànàbì sallallahu alaihi wasallam ti sọ ó ní àsìkò kan bọ̀ táwọn ọ̀tá òpèlè yín lórí gẹ́gẹ́ bí àwọn jẹunjẹun ti ṣe máa pélé àdémúnjẹ lórí wọn ní àwọn min qillatin nahnu yawma idhin ya Rasulullah ṣé nítorí pé á kéré ló ń kà ń jọ náà ni àbí báwo wà ànábì sallallahu alaihi wasallam ànábì ní rárá o èyí ṣe nítorí pé á kéré ló ń kà so nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà yẹn òun náà ní wípé ẹ pọ̀ ṣùgbọ́n púpọ̀ yín gẹ́gẹ́ bíi púpọ̀ àgbàrá òjò ni àgbàrá òjò ní ìsìn bó máa ń pọ̀ tó yín kí láǹfààní tẹ̀ ṣe mí kò sáǹfààní kankan yóò máa sàn lọ náà tó bá lè dé dáàmú tó bá ni ó tó wúlò so kí á ní kí ni wọ́n á ṣe wá gbà tó ti pa àkọ́ ni ọlọ́run ọbọ̀ dé wàhán yóò dẹ̀ sí wa ní kí jẹ́ ìfẹ́ ilé ayé àti kórìíra kù kí ni bá kálukú jà lónìí ẹni gbogbo ìṣubú ìdídé gbogbo èèyàn gbó láti sẹ̀mí ni lónìí kó sì sẹnu rí kò tó fẹ́ kú sọ pé ah ẹ ti ń jáde lọ ẹ ìyàmì ẹrú ọlọ́run ìtajẹ náà là ń wà ìtajẹ ìtajẹ ìtajẹ kí ló ní ká fi pẹ́ yìí náà nìyí. ẹ tètè jíjáde torí ń tẹ́ ẹ̀jẹ̀ ẹ wọlé àfi lóru gànjọ́ àfi nítorí ń tẹ́ ẹ̀jẹ̀ tó ẹ rí i pé ilé ayé òun náà lọ́mọ èèyàn lọ́ fálàfún èèyàn mélòó lọ́ dààmú tẹ̀sìn rẹ̀ tẹ̀sìn bá fẹ́ bàjẹ́ kó bàjẹ́ ni tẹ̀sìn bá fẹ́ dàrú kó dàrú ni ayé yẹn òun náà ní tọ́pọ̀lọpọ̀ ń wá kò sẹ́ni tó fẹ́ kú nígbà wọn sọ̀rọ̀ pé ẹ. Ah, pé a, ọ̀rọ̀ máa ronú kù ikú òjijì ni mo wá mú yẹn ẹni tí ọba lè sọrọ yọ jáde à ń sọ̀rọ̀ sẹ̀mí sọ̀rọ̀ kù torí ikú wọn ló burú tí wọn bá ti sọ̀rọ̀ rẹ̀ níbìkan yìí máa wà ní ẹni tí ẹrù ẹlòmígbẹ ọkọ jẹ omi tó lẹ dé ó lè tó láàrin tó pé inú dàrú ni pé ikú sọ yìí ẹni kó sọ̀rọ̀ sẹ̀mí sọ̀rọ̀ so gbogbo àfihàn wa pé ilé ayé ògbà ṣe wí náà ni àwọn amẹ̀kúnnù tá a ti ní kankan ọ̀fẹ́ kù àwọn olórí tí ó pè ọ́ ya ẹja lọ sí ìdí àdùnkù ẹja nígbà tí ẹ ti ráyè ṣe rí yín bá ọlọ́run lẹ́sìn wọ́n bá fẹ́ kọ́ tẹ̀ka yọ tẹ̀ka jàre àwọn sábà gbìyànjú àmọ́ báwọn náà gbà ìsìlámù ó débi tí ó dé so ẹ rí i pé ti ń da àwọn èèyàn láàmú lónìí nù anything tẹ bá ti fẹ́ ṣe tó bá ti rí i pé wọ́wọ́ à ń bẹ̀ fẹ́ mi fúnlé ayé àwọn alukọ̀rọ̀ ayé ọ̀sẹ̀ bá lọ́dàra rẹ rí tọ́ wọ́kọ́fù mọ̀sánná bákan náà hàn tí ẹni tó ń sìn bá jà tó bá ti pọ̀ jù rẹ lọ méjì o lè sá torí pé ọlọ́run bá ti ṣe pé two to one mùsùlùmí kan gbọdọ̀ sá fún kèfèrí méjì wọn tó bá ti jù bẹ́ẹ̀ lọ tágbára rẹ̀ ọba ká wọn túlẹ̀ waqaful muhsana bákan náà ká tún kúrọ́ ká sọ obìnrin tí ń ṣọ́ abẹ́ rẹ̀ kì ṣe dandan ká kó ti lọ́kọ obìnrin tí ń ṣọ́ abẹ́ rẹ̀ tí èé ṣe zina ká sọ lóko kó ṣe zina nínú ẹ̀ṣẹ̀ ńlá ni nínú ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ rí i pé ní ìsinyìí ẹni tí ìwọ fẹ́fẹ́ kàmbá wọn á sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀ wọn á sọ̀rọ̀ wá lẹ́nu wò pé ṣé bájì ni wọn ni àbí báwo sọ wà ń lé àbòsùn lé ṣé olóbìnrin á òun wà ń lé o ẹnì ìgbàgbọ́ kọ̀ wà ń lé èèyàn ọmọbìnrin sí i tó pé kí ni. O wa ń lé o ó wà ń lé jàre ó sì zina kàn wá a gbọ́dọ̀ máa sọ ètè wa ká sọ ahọ́n wa. Hmm. kí ni ọmọ ajá ọmọ ajá zina ajá òun náà zina gbòòrò àwọn èdè ká sọ̀rọ̀ fún. aborí má bò wà kí lè gbà lérò nítorí pé ńgbà mi aborí má bò wà ó ń zìnà ni wọ́n mì tó kí lè gbà lérò tó bá sẹ̀rí àwà ẹ̀yin ò ní bá ẹ̀ pé ti máa pò pọ̀ bá yóò sàlàyé tiẹ̀ náà fẹ́ bò kó tún sọ ọ́ ẹ̀ lọ́la so lé ìjọba ẹ gbọ́dọ̀ fẹ̀sùn zina kàyìn kódà kó ṣe pé ọba ká má bi títí ń ṣe zina pẹ̀lú ẹnìkan tẹ̀yìn tẹ́lẹ̀ fẹ́ jẹ́rìí ọba ti pé mẹ́rin ò gbọ́dọ̀ fi sọ̀rọ̀ torí tí ọba ti fi sọ̀rọ̀ ọ̀n fẹ̀sùn zina kàyìn láì lẹ́rìí tó ṣe gbámú ó jẹ gba ọgọ́rin tí ó tọ̀ la ó tún á tara bẹ́ẹ̀ di pòkì sẹ́kì gbogbo ẹ̀rí tó bá fẹ́ gbàjẹ́ láyé wọn nígbà wọlé ma ó ti di ọ̀kan nínú àwọn fáṣẹ kóòn ọ̀nà sànù wa torí ẹ̀ gbójú rí ẹnu adákẹ́ bá ti pé mẹ́rin tọ eléyìí ó rí bẹ́ẹ̀ nítorí pé islam ọ̀fẹ́ nítorí tí wọ́n máa tàbùkù àwọn mùsùlùmí nítorí ò dá yín lójú tó bá sílẹ̀kùn rẹ̀ lẹ́yìn àwọn oníṣẹ́yìn báyìí téèyàn bá fẹ́ àwọn oníṣẹ́ lọ bá pé ọba ńlé yóò mọ ìyá lẹ́nu ni gbogbo èèyàn náà ló ń zìnà lọ́dọ̀ wọn lónìí àtẹnudí ò máa zìnà rí wọ́n máa fẹ̀sùn rẹ̀ kàn yóò máa yà wọn lẹ́nu ẹ̀ mọ́ ẹyọ ọmọ tí ò ṣe zìnà rí ẹ mẹ́yẹ kọ́dà àwọn fẹ́ pọ̀ jù tó nídìí kọ́ lẹ líbẹ́ẹ̀lì máyà ni wípé òun ṣe zina rí so àmọ́ ńgbà tó yẹ pé ẹnu yìí dúró ẹ ti máa bú wọn wípé ń zina ó ń kíni ó ń kíni ojú ojú la ti mà ojú rẹ tó ṣe bẹ́lúbẹ́lú ó ṣe zina àhà ojú la ti mà bàbá tó ríran rí kọ̀rọ̀ yóò dáràn bàbá ò dáràn ẹ sì mọ̀ pé tí wọ́n bá ti sọ òkò kókó lùyàn kódà kó ti pé irú àwùjọ tí mo ti lo ṣẹ̀rí àbí nàìjíríà báyìí ló ń gbé wọ́n tánìṣì méjì èèyàn gbogbo èèyàn tó bá fẹ́ fẹ́ àwọn ò ní fẹ́ fẹ́ yàn wọ́n máa wùwọ́ tí gbogbo èèyàn ti mọ̀ lájà gbòòrò láì sì jẹ́ kí wọ́n ka má dìdì náà torí ẹ̀ ló ti jẹ́ pé tá a bá wà láwùjọ ọrú eléyìí tó o tún máa lò fún ọlọ́run tó o ti lè pè lẹ́jọ́ ntòsè onáníkẹ́ ní tó bá wíru rẹ̀ ó jẹ́ kó rí tàlátà bàbá alárúbá wàá pariwo rẹ̀ wàá dàrú ma lọ́wọ́ kọ́sọ́ bí tó bá ti kọ́ ọmọ bíi zina tó fi fẹ́ bọ̀ ló kọjẹ́ nígbà tí gbogbo àwọn onílàáka ìbá á rẹ ni tí ọ̀bọ̀ bá wí níbàwí tó yẹ pé yóò fẹ́ tó ká pé wọ́n lè nà lẹ́gbàá eléyìí jẹba kẹlẹ ni wọ́n sọ ẹnu wọ́n á kúlò rìbá ẹ̀ṣẹ̀ ńlá mi ìtúnlẹ léyìí ká máa jẹ owó èlé oríṣi méjì ni rìbá a rìbá nàṣíà a sì ní rìbá fọdùl rìbá nàṣíà rìbá ni tẹ́ pé pípẹ́ tọ́pẹ́ lójó rìbá. Ribal al-fadl lílé tó lé sí lójú òde rìbá àmẹ́sẹ̀kẹsẹ̀ lòún máa ń ṣẹlẹ̀ rìbá bíi kéèyàn kó fi one thousand naira kó fi gba nine hundred naira nítorí pé owó wẹ́wẹ́ ni wọ́n bá ṣẹ̀ sí àti pé àwọn pépà tuntun tuntun ló fi gbà gẹ́gẹ́ bí yorùbá ti ṣe máa máa máa lọ sẹ́wó bẹ́ẹ̀ nítorí àjọyọ̀ wípé àwọn fẹ́ máa fi owó má àwọn èèyàn lórí ọ̀hún á máa fi nine hundred ọ̀hún máa fi pààrọ̀ one thousand tọ́jú pé bá ṣe fún wọn tiwọn ni wọn náà fún wọn tọwọ́ rẹ eléyìí wọn pè ní ribal fọ́bùlù rìbá ni látàrí lílé tó lé sí bó tilẹ̀ jẹ́ pé àtọwọ́dọ́wọ́ kan náà ni ṣùgbọ́n rìbá nàṣíà òun máa ń jẹ́ rìbá látàrí pípẹ́ látàrí pípẹ́ bí ká pé ọfẹ́ sẹ́wó bẹ́ẹ̀ náà ni ọfẹ́ sẹ́ one thousand naira note wọ́n á ní kó fi sílẹ̀ kó padà wá ó ti di rìbá nàṣíà rìbá nàṣíà òun ó lè lálékún ó lè má lálékún. La àmọ́ torí pípẹ́ tó bá ti jówó tí rìbá máa wọnú rẹ̀ síra wọn tó bá ti pẹ́ ó ti di rìbá rìbá nàṣí à ẹni tó fẹ́ ṣe ọ lówó tó ní kọ́ ọ lọ kábọ̀ kò bá jẹ́ ìṣẹ́jú mẹ́ta kò bá jẹ́ ìṣẹ́jú márùn kò bá jẹ́ ìṣẹ́jú mẹ́wàá ló tó wá gbà ló tó wá gbà parọ́ rẹ̀ rìbá nàṣí àná kọ́lá kó ti one thousand náà ló fi fún one thousand pípẹ́ tọ́pẹ́ òun ti sọ di rìbá. an-nasi'a ẹ gbọ́ gbogbo rìbá haram ni nínú àdìsá nàbì sallallahu alayhi wa sallam ó ní ar-riba sab'una huban ẹ̀sẹ̀ wa nínú àwọn ẹ̀sẹ̀ àádọ́rin yìí ó ṣe déédéé ó ṣe dọ́gba pẹ̀lú kéèyàn báyà rẹ̀ lò ètò kéré jù torí ẹni ọlọ́run sọ pé alladhina ya'kuluna ar-riba la yaqumuna illa kama yaqumu alladhi yatakhabbathu ash-shaytanu min al-mas ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا rìbá èèwọ̀ ni káràkátà lọ́lọ́run sí lẹ́tọ̀ ọlọ́run sọ pé yáwé lẹ́dínà amanu taqullaha wa dharu ma baqiya mina rìbá. إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون ẹyin olùgbàgbọ́ òdodo ẹ̀pá ọlọ́run ẹ̀pá tó sẹ́kùtì nínú rìbá eléyìí tẹ́ ẹ wà nínú ẹ̀ tó bá pé mú mi nílẹ̀ yìí tẹ́ ẹ bá wà pọ̀ láti pátì ajẹ́ pé ẹ máa retí ogun eléyìí tá a kéde lẹ́yìn lórí tí ó tọ̀dọ̀ ọlọ́run wá tí ó tọ̀dọ̀ ànábì wá lójú ayé ànábì sallallahu alaihi wasallam. ọlọ́run tẹ bá wá túbá ojú owó tẹ fi bẹ̀rẹ̀ owó kó tó di pé rìbá wọ ọbẹ̀ oní ọ̀jẹ̀ ti yín ètò bá lé sí ẹ wọ́nà láti bọ́ lọ́wọ́ ẹnu. àfàyè lẹ̀kẹ́ sàbòsíṣẹ́ nìkan wọn sì gbọ́dọ̀ sàbòsíṣẹ́ yìí rìbá èèwọ̀ ni o kò bá jẹ báńkì kò bá jẹ cooperative kò bá jẹ àwọn bàbá màmá ayánilówó ní kọ̀rọ̀ kan ẹnikẹ́ni tó bá fi lè yáni lówó tó fẹ́ gbèlé lórí ẹ̀ àbí irú àwọn rìbá tá a ti sọ wọ̀nyí gbogbo ètò bá ti wọbẹ̀ wọ ni káyánilówó kátàrà rẹ̀ máa ṣàǹfààní kan rìbá ni. gbogbo eléyìí agbọdọ gbọ́dọ̀ ṣọ́ra fún un. ńlá mi ọ̀nà ni akulu máàlìlì ẹ̀tí jíjẹ owó ọmọ òrukàn ọmọ òrukàn náà lẹni tí bàbá rẹ̀ kú nígbà tó ń wà kékeré kó tó bàlágà ẹ̀yin tẹ́ wàá ń bá mójútó owó ẹ mójútó ẹ gbọ́dọ̀ jẹ́ ẹ gbọ́dọ̀ bá nánàkúnà ẹ sì gbọ́dọ̀ fowó yun sílẹ̀ kọ́ máa máa ẹ máa bá a fi ṣòwò ni wọn á ní kí ló dé nínú àwọn àyà alukur'an àtàwọn àhàdé àti bó ti ṣe wá nínú asaro yìí torí pé wọn tún gbà wá ní hadé látọ̀dọ̀ anabi sallallahu alayhi so kí ló dé tí wọn fi máa sọ pé wà á kúlò máàlì lìyẹtì jíjẹ owó ọmọ òrukàn ṣé jíjẹ lásán wọn lè jẹ owó rẹ wọ́n lè fowó rẹ̀ ra mọ́tò kí wọ́n máa gun wọ́n lè fowó rẹ̀ dá sọ́sọ́rùn wọ́n ní eléyìí kharaja makhraja al-ghalib torí ìtọ́ wọ́pọ̀ ní téèyàn máa fowó sí náà ní kò jẹ kéèyàn jẹwó hmm. ẹ̀rí ẹ̀yin náà máa sọ pé àwọn tó kówó òlu jẹ ẹgbẹ́ ìlú lọ́ọ́ jẹ mi ìlú lọ́ọ́ jẹ mi nàám. قال إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا فيصلون سعيرا àwọn tí ń jẹ owó ọmọ òrukàn níjà àbòsí iná ni wọn ń jẹ sínú ara wọn wọn tún wọn náà sàáyè tó bá di lọ́la gbẹ̀ndà alqiyam ẹ̀ṣẹ̀ tó tún tẹ̀lé léyìí lẹ́ṣẹ̀ ńlá òun náà ni ilhadun fil masjid kéèyàn máa sẹ́lọ̀n kọ́ máa ṣe tí ò tọ́ tí ò yẹ nínú àwọn mọ́sálásí gbogbo mọ́sálásí ó wà fún kíké alukur'ani ó wà fún ṣíṣe ìrántí ọlọ́run ó wà fún ṣíṣe sọ̀lẹ́ ìwọ́n wá ń ṣe tí ò tọ́ tí ò yẹ nínú mọ́sálásí oníwọ̀n pè ní ilhadun filimẹ́sì bí ẹni tán ká máa pé ń bóbìnrin sùn nínú mọ́sálásí ọ̀daràn ilhadun filimẹ́sì irú rẹ̀ náà ni àwọn ẹni tó ń fi àjọyọ̀ wọn get together sínú mọ́ṣáláṣí wọ́n tún gba àyè ibi táwọn èèyàn ti ń ṣe sọ́láàt wọ́n tún háyà rẹ̀ wípé ibẹ̀ làwọn ti get together ibẹ̀ ni wọ́n ti máa pín fùfú ibẹ̀ ni wọ́n ti máa pín sẹ̀mó ibẹ̀ ni wọ́n ti máa pín ẹ̀bà àti àmàlà ibẹ̀ náà ni wọ́n ti máa sọ kọ̀ǹgọ́ sílù tí wọ́n ti máa lù sáwọn létí táwọn máa tàdúrẹ́ kiri ẹ̀rọ àwọn èèyàn míì tí ọ̀gbọ́n gbẹ́sẹ̀ máa ṣe mọ́ṣáláṣí ń jọ́ tán bá láwọn lájọyọ̀ ẹ ṣe bí bóyá recreation center kan ni tó sì yẹ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni pẹ́ẹ́kẹ́nu mọ́ṣáláṣí òun náà la fi ọ̀fọ̀ ọ̀fọ̀ pípa sí àwọn akọ̀fọ̀ nu mọ́ṣáláṣí ó dájú kórìí rẹ ti dàrú dànù ilhadun fil masjid nìyẹn bí bàbá ìmáàmù táàrin rẹ àti jama kan dàrú tó wá bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀ nínú mọ́ṣáláṣí wọn afasọ́ di lẹ́nu oníkéle wọn afasọ́ di lẹ́nu sọ sàpànà ni ó gbolé kí ni tó ń jẹ́ sàpànà nu mọ́sálásí bàbá òfò ẹ̀ríkì láàyè john náà lẹ yorùbá yìí tó bá ti fẹ́ dé mọ́sálásí ó rí akọmọ̀nà kan tí wọ́n kọ wàhálà kan kónkó pé dákẹ́ ìlú àti ariwo torí ilé olúwa ló wà ń bẹ́ẹ̀.

kí ló ń ṣe àwọn eléyìí tí wọn mọ̀ pé wọ́n ti láti làwọn wà nígbà tó jẹ́ pé wọ́n sáré wọ́n tó tẹ pamọ́ gan wọn lọ kó wọn gbá tó sí mọ́sálásí náà ní àmọ́bìnrin tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nù torí lùtẹ́yìn náà lù mọ́sálásí ní ìsìn kọjá tiwa yìí bàbá olù máa lùlù só <laughs> la hawla wala quwwata illa billah abẹ́rẹ́ nǹkan mẹ́ sọ̀ntorí tẹ́lẹ̀ yìí kama sentọ takunti masalasi ti torí rẹ̀ wa ilhaadun fil masjid inú ẹ̀ṣẹ̀ ńláńlá ni irú ẹ náà ni ká máa ṣe tọríkọ bídí àánú mọ́sálásí inú ẹ̀ṣẹ̀ ńláńlá ni irú ẹ náà ni ká máa pàǹpà àwọn èèyàn lẹ́rìn inú mọ́sálásí adẹ́rìn kò sónú bí àwọn tíátà alfaad nínú ilhaad nìyẹn fil masjid irú ẹ náà ni ká tafsir nínú Ramadan táwọn polongo oògùn tóbi tá a dé iná kẹlí kan bẹ́ẹ̀ ẹ sanwó ẹ ilhadun fil masjid nínú rẹ náà ni ìmáàmù tó gbé ọpọ́n sẹ́gbẹ̀ tó ní láàbù nìyẹn torí àyíká amọ̀tẹ́ bá gbéṣẹ́ wá nídìí láti máa wọlé ilhadun fil masjid rò pé yé wa gbogbo àwọn nǹkan táwọn yẹn ń ṣe báyìí ó ti wá bẹ pé ẹ ń kọjá ẹnu àlà nípa lílo mọ́ṣáláṣí fún nǹkan tá a ti torí rẹ̀ gbé kalẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ ńlá ni kí ẹ máa kọrin fújì nínú mọ́tíláṣí kí wọ́n ṣe practice ni àláyé mi sẹ́wọ̀n kékeré làwọ̀dẹ́ wà so àláyé a máa a ní láti máa kọ́dà tó sanwó bíbá yẹn náà ni lẹ́yìn náà fújì ẹ̀ máa fújì originate ni wéré nìyẹn náà ṣé eh, Islam náà kọ́ ni àwọn kọ́ bàjẹ́ tí ọ̀rọ̀ ayé ó sì kọ̀ ó sì kọ̀ so ilhadun fil masjid gbogbo ntí ọ̀tọ̀kọ̀tọ̀ náà nínú ilhadun fil masjid náà ni kẹ́ máa kẹ́ máa ọpẹ́rẹ́tì skúlù nínú mọ́sálásí sùkúù tọ́jà business center abẹ́rẹ́ rí kẹ́mẹ́ kẹ́ máa ẹnu mọ́sálásí à ah, because we are paying we are paying for the for the rentage of the masjid ah nínú mọ́sálásí ilhadun fil masjid ẹ̀yin ọ̀gbọ́n tánàbí sallallahu alaihi wasallam sọ pé ẹni tí máa ń polówó ọjà rẹ̀ nínú mọ́sálásí ẹ̀sọ́ kọ́lọ̀ òní ìjọ tàtàgèrè èèyàn á sọ mọ́sálásí di sùkúlù tẹ̀wọ̀n ọ̀pẹ́rẹ́tì tí wọ́n bá fẹ́ kọ̀wé ń pẹ̀lú èyí lásán ọ̀nà tá à ń fi violate mọ́sálásí nàìjíríà yìí wàláyé ìwé òkú yóò kún bàjẹ́ tó mọ́sálásí wọn gbé kalẹ̀ nítorí gbogbo orú àwọn nǹkan wọ̀nyẹn bẹ́ẹ̀ náà ni àwọn tí wọn máa ha kẹlẹbẹ nu mọ́ṣáláṣí ẹni tí wọn bọ́ sókòtò tí wọn máa tọ̀ nu mọ́ṣáláṣí ẹni tó wọ ẹgbẹ́ ibì kan tó bọ́ sókòtò tí ń yà gbẹ́ sí ẹlẹ́hàdó ń fi mẹ́sídẹ̀ẹ́dì gbogbo ọ̀yẹ́ ẹja kí ìsaraka bẹ̀rù ọ̀lọ́. bákan náà walladhi yastakhir àtẹni máa tọrọ ẹja fi ṣe yẹ̀yẹ́ yóò máa tọrọ lọ́dọ̀ àwọn èèyàn kẹjá fi ẹnìkan ṣe yẹ̀yẹ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá lélẹ́yìí ìwọ fúnra ara rẹ tó bá fi hàn ṣe yẹ̀yẹ́ ẹ̀ṣẹ̀ ńlá ni torí kọ́nà sọ pé ayọ̀ lẹ́dí náà amúnú láyọ̀ kọ́rọ̀ kọ́wọ́mọ́n min qawmin ayẹkùnú khayran minhum wala nisa'un min nisa'in àṣà ayẹkùnú khayran minhun kọ́ńtà wa tún wá máa tọrọ pé ẹja ẹwà bá mi fi léyìí ṣe yẹ̀yẹ́ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lélẹ́yìn lẹ́yìn náà ìmọ̀ye ìmọ̀ye ẹni tẹ́ ẹ̀ máa fi ṣe yẹ̀yẹ́ tó dáa jù yín lọ lọ́dọ̀ ọlọ́ sẹ́yìn kúkú mà ibi táwọn ń lọ la yìí kókó tí wọ́n fi tìtorí rẹ̀ mú ọ̀rọ̀ yìí wá òun náà ni pé wàbùká olùwàlídẹ́yìn ká pa òbí méjèèjì lẹ́kún látàrí àìgbọ́ràn òun náà kabiratun minal kabair nítorí pé ó ṣeéṣe kó pa òbí rẹ lẹ́kún látàrí kó gbọ́ràn ọgbọ́rọ̀ ọgbọ́ràn ọ̀pọ̀ òbí lẹ́kún torí eléyìí eléyìí kò sínú ẹ̀ṣẹ̀ ńláńlá bí wọ́n sọ pé lọ́dún yìí o nígbà tí wọ́n wo bá róòlù o ní táwọn ọmọ gbà jáde nílé ẹ̀kọ́ gíga ìwọ ló gbégbó orókè the best student of the year. fún wa ní àwọn fẹ́ róbì rẹ̀ òbí rẹ̀ wá lọ bàbá àtìyá rẹ̀ àwọn débẹ̀ wọ́n sì wá pé ẹ̀yin lẹ bí ọmọ yìí bẹ́ẹ̀ ni ah bàbá yín yọ ẹ oríire o wọ́n á fẹ́ gbé ẹ̀bùn fún ọ wọn náà wá dìde lọ wọn lọ bàbá màmá rẹ wọn sọmi dé lójú pé Allahu Akbar ah, Ọlọ́run adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ fún kìí ṣe pé ọ̀pọ̀ àwọn ẹlẹ́kún látàrí àìgbọ́rọ̀ ń bì ọ̀pọ̀ àwọn ẹlẹ́kún látàrí ìdùnnú ni nítorí pé ìgbà míì tọ́rọ̀ bá ju ẹ̀rín lọ ẹkún làfi sùn àmọ́ ti yọ ọmọ ti ya garawa o ti ya kántàfìtì ọmọ abú ọmọ àtá ọ̀tọ̀ ni tó bìrì ó kókó sí ọ̀tọ̀ ni tó sì ìbànújẹ́ pọ̀ gbọ́rọ̀ ìbànújẹ́ pọ̀ ti yọ máa bú ni wọ́n ń pa àwọn òbí rẹ lẹ́kún tàbí irọ́tún mìíràn kaba ẹ̀ ẹ̀sìn mọ̀ pé àwọn ọmọ kan wà bẹ́ẹ̀ àwọn ọmọ kò ní sàlùbáràkà àwọn ọmọ tí ó ta fún nítorí à à à ní tí yẹn ó ṣe láyé yìí tó já ìdá tó bí èèyàn fi wá sunkún kò yẹ kéèyàn súnmọ́ gbèrígbèrí bẹ̀ kò yẹ kéèyàn súnmọ́ gbèrígbèrí bẹ̀ ẹja dúró báyìí a tún máa tẹ̀síwájú lọ́jọ́ mi abẹ́ lọ́wọ́n ọbẹ̀ ẹlẹ́dàá wọn ó sì wá lọ́mọ dáadáa fáwọn òbí wa kó má fi wá pa àwọn òbí wa lẹ́kún ó sì wá lọ́mọ àdùnnú fáwọn òbí wa kó má fi wá ṣe sábàbí ìdùnnú fáwọn òbí wa ní gbogbo ìgbà ìwà abú àwọn àpàlàpàlà tó máa máa hù tí ó fi di ọmọ aláìgbọrọ sóbì rẹ ọlọmọ fi dá wa wò subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa